الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين yàlá ààyìn ọlọ́run ni àákí ọlọ́run bó ti fẹ́ ẹ̀yìn tó tọrọ nǹkan lọ́wẹ́ inú àdáàbù dùn áwùn nabi ibrahim ni rọ́bì ìyẹn ni pé mọ́ sọ̀rẹ́ ń dára mi pé ẹmọ̀ tún ma rọ́bì eh my lord no ni lord gidi àtọ̀fẹ́ni tí wọ́n ń tàn tó ń pè my lord tí ó ní ẹ̀mí ara ẹ̀ gan ara àtúnmọ̀ rọ́bù ni almaliku ẹni ó ní nǹkan tẹ́nìkan bá dù òun ni bàbá bàbá nẹ́bùwa mohamed sallallahu ọ̀dá tí ó fi mọ̀ pé a mí ní business tí ó mọ̀ pa àbá eré wá gbogbo àwọn rànkúnmi rẹ̀ ẹ̀kọ́ kó wọn lẹ̀ ẹ̀lá kó wọn tí ó bá se kó se ọdúnmọ̀tọ́lìbí wá bá abraha láti habasha tó gbé irin wá ìtumọ̀ alamtara kaifa fa'ala rabbuka bi ashabi alfi annabi abdulmọ̀tọ́lìbí wá bá abraha pé ah, ẹ̀rákùnrin lẹ́yìn lọ̀gá wọn afẹ́ rí yìí pàtàkì wọn sì gbọ́pọ̀ gara maka ni ẹ̀ ní kọ wọlé nígbàtí abdulmutolibi ọmọ sọ̀rọ̀ ọ̀tọ̀ ní tí abraha rò pé ọba wá ọ̀tọ̀ ní tí ń sọ tó ń sọ ni pé wọ́n lẹ kóra nkún mẹ́mí ni ọ̀ mọ́ntá wá sí <laughs> ana ìbìta ń lọ́nà ana rọ́bùl ìbìlì ana rọ́bùl ìbìlì èmi lè mí ní àwọn àràǹkún mẹ́tẹ́ ẹ̀kó wà iná lè bẹ́ ìtì rọ́bán yàmí ilé tẹ́lẹ̀ wá wó náà ọlẹ́ ni ó ní gẹ́bà máa wò yí ran tẹ́bà fi máa wólé rẹ̀ àmẹ́ ẹ̀rí àwọn àràǹkún mẹ́tẹ́ ẹ̀kó yìí ana rọ́bù al-ibil ẹmọ̀ kíkọ̀ sọ pé òun lòun dáwọn ràkúnmí ìtumọ̀ rẹ̀ lédè lárúbáwá nù alìmọ́lékù ẹni ó nẹ nǹkan èmìlèmí ni ràkúnmí o ilé tẹ̀sílẹ̀ fẹ́ wó náà ìbọ́lẹ́ ni ó ní ana rọ́bùl ìbèlè torí náà annabi ibrahim bàbá ńlá wa ọjẹ́wọ́ fọ́lọ́n pé ìwọ ló ní mí o rọ́bì ìwọ ló sí kíní ìwọ ló ní mí o n tó wọ́ ló lè fi mí se òtún rọ́bùnù kọ́dá ìwọ ni gbogbo bí n ti ń jẹ́yàn ìwọ ní o bí kí n má jẹ bẹ́ẹ̀ má ìwọ ní o gbogbo yóò ní jẹ́ kíni rọ̀bì ọlọ́nfẹ́ bẹ́ẹ̀ bí wọ́n bá tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n náà bá mọ̀ ní àwọn ẹ̀kọ́ àdúwà ní tẹ́lómí ọkàn ma wá ní àsàdúwà àsàdúwà àsàdúwà àwọn náà kọ̀ gbà inú tí ma má dùn agbánu anẹ́gbà mohamed sọ̀rọ̀sọ́lá tọ́jọ́ ga wa nù ẹ̀wọ̀n tó lóhun ó se títí títí tọ́lọ́hun gan fi wá gbá ó ibrahim pé rọ́bí ìjà ọ̀ẹ́sẹ̀ wá pé ní tí mo fẹ́ jẹ́wọ́ pé wọ́n ló ní mí o ربي اجعل هذا بلدا آمنا àwọn annabi ọlọ́run àti gbogbo ẹni tí ọ bá jogun wọn pàtàkì jùlọ annabi ibrahim tó lúwa ní jàánà kàlìná sí ìmáàmà àṣíọ́ ní kíni àṣíọ́ ní lídá àṣáájú fáwọn èèyàn asọ́njọ́ ní pé ọ̀tọ̀ ní lídà ọ̀tọ̀ ní gíní ọ̀tọ̀ ní rúlà mẹ́rin bá jẹ́ lídà olórí dáadáa irú àdúrà tí ó ma jáde lẹ́nu rẹ̀ ní ìjà baladan àmìnà àdágbọ̀rọ̀ ìmọ̀ tọrọ pé kí lè tóun nìkan ó tó bí òkú ọba lè dàrú léyìí tí ń bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ rúláàsì lónìí kọ̀tọ̀rọ̀ pé kí ọ dáa fún àwọn ọmọ òun nìkan àwọn ọmọ tẹlòmí àmọ́ra yé gbé tí ọba jẹ́ bẹ́ẹ̀ iye èèyàn tí ń wáṣẹ́ nàìjíríà lónìí tó kàwé tí ò ríṣẹ́ àwọn kan sì ń rí sáàfù iṣẹ́ fọ́mọ tí ń bẹ ní jss kọ́dà wọ́n san sálárì fún wọn tí ọba ti di ìparí oṣù kọ́kọ́ ọmọ jáde nù fáúchà ó sì mọ̀ pé ìtumọ̀ yíò ní pé ọ̀kan náà àwọn ọmọ tí ń rìn kí lóhùn tí ń gbé fáìlì kí ayé tí ẹnu àmọ́kẹ́yàn mọ́rò pé òun mú jẹ láyé yìí ọlọ́mọ bí ẹlòmí látara àwọn ọmọ òun náà látàyé ń bí wọn ní lójútù wọ́n àbí ọ̀ràn lọ́lú èbó mìíràn lọ́lú kìíní kọ̀ náà gbogbo ẹ̀ gbogbo tí wọ́n kójọ òun náà yọ bá ogbẹ̀ jẹ́ ìwọ́ tí ọ̀bá sì rí bẹ́ẹ̀ èyí tó dájú ní pábò sí ò lọ lálìkìyàmà ẹ̀tọ́ tẹni tó ni ìjọ tí sálárì torí náà ẹjá jìnà sábò sí o gbogbo ọ̀nà ẹjá jìnà sábò sí olúwọ̀ fẹ́ o ọlọ́ntọ́ sọ débi pé inni haram to zulma aláàlẹ́fsì èmi ní ọlọ́run lóhun ọlọ́run ní tóhun bá bóyàn sí kọ́ọ̀tù ó ní ó gbé òun lọ but despite that òun gan ní haramu haramtu olúwalẹ́mẹ̀ gan ní fẹ́mi ọlọ́run gan o haramu ní kí n sàbòsí ọmọ annabi adam ọmọ abo ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ sí orúkú wọn lọ láfẹ́ ló fò kò rí bẹ́ o ẹ̀yìn bá lọ láyé yàyìn kò ní lọ lálìkì àmà o gbogbo ọ̀nà tí àwọn náà bá mọ̀ pé a fi ń mú nǹkan ní nǹkan mọ́ ti wá ìtún bá bò sínú o gbogbo ọ̀nà tí bá fi ń se kíní tí ń mú nǹkan ní nǹkan mọ́ ti ẹ̀ torí bóyá ìbótà ń wí corruption kankan kọjọ́ mọ́ yé ẹlòmí kọ̀rọ̀pì yóò súnmọ́ bú àwọn kan pé àwọn tó kọ̀rọ̀pì nù ìwọ́n ń kọ́ nǹkan ní nǹkan tí wọ́n náà mú má ti ẹ̀hùn lábẹ́lé rẹ̀ ẹ̀hùn náà <laughs> ni ó ń bèèrè bí ọ̀bá rí gbà láyé lálìkì gbogbo àwùjọ tẹ́ bá ti rí tàn lè nà àbẹ́yàn méjì ajẹ́gbé gbogbo aládọ̀tí bọ́rọ̀ wá ti rí nàìjíríà nù ara àwọn kan inéjì nísìn bí àwọn olórí orílẹ̀-èdè wa nísìn buhari pẹ̀pẹ́ àwọn kan láàmùra àtọ́bá ipá wọn yíò ní o opposite lọ́lọ́m fẹ́ ká máa náwó sáwọn kan pé àwọn tí ọ̀dá ni àwọn tí ọ̀dá nú wa ni bó ti oríláyà nẹ́bìnù àwọn ilé ní ọ̀dá èyí tí àwa ń celebrate ní sí pé àà sáwọn kíní àà àmọ́ mélòó ni wọ́n gbogbo àwùjọ wa àti national level àti state level àti local government level a ma nàka sí méjì mẹ́ta ni in túnmọ̀ pàwà kan àti ara wa gbogbo àwà yóò ti gbà pé kíni jẹra <laughs> láwà ilé torí àwà èyí tó yẹ ni pé ní ààrẹ àwọn díẹ̀ yìí ni ọ̀gbọ́tọ̀ ọlọ́run ọ̀gbọ́ta nẹ́bí awíwíwíwí ọ̀gbọ́ àwọn díẹ̀ yìí ni àwọn díẹ̀ làwá ń lè nàká sí pé àwọn tó dáa ní indictment ní fún gbogbo ara wa pé gbogbo àìlàdà ọlọ́nkọmọsáàsánú wa o ọlọ́njáwọ ọmọ ẹbẹ̀nú àwọn tí ó dáa bó tilẹ̀ òkun ó kéré ma àmọ́ ẹ̀rí nítolúwa bá fi sọ pé haram tó zulma ala nafsi èmẹ gan ní ọlọ́run ní bọ́bá sèyàn lábòsí kí ló ṣe bọ́lọ̀ fẹ́ gbé lọ but ọlọ́run ní tóun ti pé kọ̀sẹ́ tí ó bí mẹ́un náà èmẹ gan wá ní àbòsí o fẹ́mi ọlọ́run gan o haramu ni wọ̀já altuhu